فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمني ما لم أعلم وانفعني بما أعلم وزدني علما اللهم اغفر لي خطيئتي اللهم اغفر لي خطيئتي وجهلي وإسرافي في أمري وما أنت أعلم به مني اللهم اغفر لي جدي وهزلي وعمدي وخطئي وكل ذلك عندي اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر وأنت على كل شيء قدير أما بعد السلام عليكم ورحمة الله وبركاته Àkọ́kọ́ lẹ́yìn ìdúpẹ́ fún Allah Subhanahu wa Ta'ala lórí àwọn ìdẹ̀ra rẹ̀ tó ń ṣe fún wa àti fẹ̀mí ìmóore hàn sí àti ìfin rẹ̀ fọ́lọ́run ọjọ́ kan ṣoṣo rẹ̀ àti ìlẹ́tọ̀ọ́ sí ìjọsìn tí ó tọ́ sẹ́lòmí àti fífìrin lẹ̀ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ìkẹyìn òjíṣẹ́ ọlọ́run ló rán kìí sí ìṣọ́mà rẹ̀ àti títọrọ ìkẹ́ àti ìkẹ́ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti dídúpẹ́ fọ́lọ́run ládàáyàn ọdún zòlẹ̀híjà àbí oṣù zòlẹ̀híjà ti lè àwọn ọjọ́ mẹ́tàlá àkọ́kọ́ náà rẹ̀ ó ṣojú wa mẹ́wàá àkọ́kọ́ ṣojú wa àlàáṣàrò àlàáṣàrò àlẹ́bùlà ó tún wá bọ́ sí pé láti kẹtàlá ó tún ṣojú wa sáǹpì ní àyàmù tẹ̀ṣẹ̀kì ni'matun azimatun ìdẹ̀ra tó ni ẹ̀ndọ́lọ́run bá ní kó jẹ àǹfààní ẹ̀yẹ kó dúpẹ́ ààtún lè rí máa àbọ̀dún tí ń bọ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala ìlú ni tọrọ gafara fún èròǹgbà mi kọ́ ni láti pẹ́ mú rìnrìn àjò kan lánàá a lọ sí ìlú kan tá ń pè ní àwọ̀ èkìtì sọ̀hárọ̀ ní ilé padà wọn lánàá ilẹ̀ ti ṣú káláyé tẹ́lẹ̀ báyìí kò bá jẹ́ aago kan òru máa kálèmì nìkan gan ni ìbáti ẹ̀ lọ náà ìyàwó ọmọ ń bẹ́ńbẹ́ ọmọ ọmọ rí bójú kódà délé gbogbo èèyàn ní òmà fún wa pé irú ìrìnwó lẹ́nu olóòrọ̀ ìgbàta gbéra mo ti wá òfin aago mẹ́sàn-án dé káàrí lọ àgbọ̀nà a lọ gba ọ̀nà àgbádó òdì jáde sí ìsínbọ̀dé ìrọ̀ àfin òkè àgbìn kí yàn gbà torí àwọn ọbẹ̀ ló dá àwọn ọ̀nà yókù yàn ó bá mọ́tò jẹ wà láì bá ti dé ìsínbọ̀dé gbà tá à ń bọ̀ mo kàn náà ni tààrà pẹlẹbẹ mo tẹná mọ́lẹ̀ ọ̀nà yẹn dàbí ẹ̀ ìgbà tí ní ìtajú kan àti dómò òmò òkìtì tí àgbóbi ẹ̀ká sí ìrọ̀ ń bì tó àti rìn kan agbẹ̀ṣẹ̀ wá padà òmò oyin òkè àgbẹ̀padà wá tó yẹ́ wá gba àsìkò tí ìbá ti bẹ́ẹ̀ ni ẹ̀bá ti bí mi níbì ní aago mẹ́wàá kí ní ìgbà ti dé ò bínú

torí náà al'aslu rabi'u min usuli al-iman la al'aslu al-khamis al'aslu al-khamis min usuli al-iman ay al-imanu bil yawmil akhir ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún ní àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ mùmìnì ó ní ìnígbàgbọ́ sí ọjọ́ kan ìsàmbábọ̀ nínú kíra ṣárí òdúrú sílẹ̀ mọ̀hímẹ́tìlẹ̀ ààmẹ́tìlẹ̀ ọmọ àti kàbẹ̀ ní àlàyé òun kó lè kún dáadáa a ní bùkátà sí ìrànlọ́wọ́ tí a bàbá òfè mìí pínlẹ̀ pé ṣètò ìsinmi tí ẹmí yá ni ọkọ̀ tí àwọn nípìnlẹ̀ ṣùgbọ́n ṣètò ló fè mí lọ́yìnbọ̀ ọlá àwọn ni a ṣe sẹ́rì bí àyè àṣíṣẹ́rì àlàáfídá tó lè wà sí bíyà lè fàdí láti Sheikh Muhammad bin Salih al-Uthaymeen àwà tàhí al-Marshawi tó yẹn làwọn òun tíra yẹn mùsùlùmí gbọ́dọ̀ pàtẹ́bá òun tíra yẹn pé yà ti jẹ́ ọwọ́ kíkà ló tún nígbà yẹn bẹ́ẹ̀ ẹn bá fẹ́ gbọ́ àkídà àrí súná wà jẹ̀má àjò nínú àwọn tíra tó yẹ kó kọ́kọ́ kà yàtọ̀ sáwọn òṣùlù sàlásà yàtọ̀ sí òṣùlù sàlásà ó tún kù tíra kan báwọn tó jáwọn tíra kéékèèké tó yẹ kọ́ kà nínú bí wà tó yẹ kó kà ó ní alákídá tí wà sí àti ṣẹ́rí ì Muhammad bin sọ́lé alẹ́ọ̀tẹ̀ ní ọlọ́pọ̀ ṣàánú tó dà àwọn àkídá tó kọ̀ àríyà pẹ̀lú ṣẹ́rí bàbá fúnnù bá àti ti ṣe galalbani gbéyàn tàkò lé lélé ìgbà bẹ́ẹ̀ náà ni kitabu tawhid iṣẹ́ Muhammad bin abduwa ṣẹ́rí rẹ̀ náà ti bàbá òfin nínú náà lè rẹ̀ ká tó fọ́ sí wẹ́wẹ́ pátápátá ṣe pá àwọn nìkan ní tíra àkídà ò ṣùgbọ́n téèyàn gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́yé téèyàn mọ́tún lọ sọnù látara tó ń ka tíra àkídà ẹgbẹ́ náà ní sẹ́rí àtúwọ̀ láàrin òkú ìdí àbá òkèrè ìṣòwò náà fọ́lù méjì ó tóbi ìyẹn láti kà náà láwọn yẹn ẹ̀kọ́ àkídà wọn ọlọ́run ní iye wọn àkídà alùsùnà wà lùjọmọ ọlọ́run kò ṣàlẹ̀ ibi tá الإيمان بكل ما أخبر به نبيه صلى الله عليه وآله وسلم مما يكون بعد الموت ìta ń pè ní mọ̀ ìgbàgbọ́ sí ọjọ́ kan bí má dà súnmíya yawmul akhir yawmul akhir bí má dà súnmíya àdàlì yawmul akhir kí lórí tí wọ́n fi pè ní ọjọ́ kan alẹ́rẹ̀ rántí sọ fún wọn yawmul afinam ìyàná láàáyá ọmọ kò sọ́jọ́ mi lẹ́yìn ẹ̀mà orílẹ̀-èdè láàáfí wà ní iman bí kulli ma akhbaro bí ìnàbí jù ní mẹ́yà kúrò báàdà ìgbàgbọ́ sí gbogbo tánàbí sọ fún wa tó fún wa ní ẹ̀ nínú tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú kìlìkìlì gbogbo ilé pátá ló kó sínú táǹpé ní ìgbàgbọ́ ní ọjọ́ kẹyìn àti ká níjókù tó lọ wà dáálìkàlẹ̀ annalẹ̀ ìsáànà ìdàmẹ́ta dákọlá ti ránlẹ̀ ààfẹ́ èyí rí bẹ́ẹ̀ agànfẹ́lẹ̀ ìṣe tààlìkì ní revision rẹ̀lẹ̀mí ìgbàgbọ́ tẹ́lẹ̀ gbéyàn bá ti kú ó ti kó sọ́jọ́ ìdínà tí wọ́n fi máa sọ pé ní bá kú àlìkìyàmà rẹ̀ dé mo sọ jọ́nà tó kí ló dé ó sọ pé you call tí ò fi lọ pé wọ́n máa ń sọ kí ló fà á ní àdíìsì yẹn kò lálàáfíà ó ní wọn ò fi lámọ́lẹ̀ fàkúnù máa yà kúnù bá àjàlìmọ́ ó tí fà iná ó yà mọ̀lá gbogbo nǹkan tí ó bá ti ń ṣẹlẹ̀ lẹ́yìn ikú ara àṣẹlẹ̀ ọjọ́ kẹ̀yìn náà ìdà nígbà náà tó bá rí bẹ́ẹ̀ ما أقرب ليوم الآخر لنا ليس بيننا وبينه إلا أن يموت الإنسان أجل قجو كي سموا ẹgbẹ́ ìbá ti kú náà ọjọ́ òun ló tún fẹ́ lò kankan àwọn tó wà láyé ní bụ wa awa ثم يدخل في يوم الآخر الذي ليس فيه إلا الجزاء للعمل kọjọ́ kẹrin tó wá dé tí ò sí ìkankan tó wà kọjọ́ kẹrin nǹkan méjì náà rẹ́ àbí nǹkan ẹyọ kan ẹ̀san lórí ipa ìpínlẹ̀ ayé ṣe ló wà lọ́jọ́ kẹrin kò sí nǹkan méjì fásitì ayọ́ alẹ́ ìṣáàdì oníkàrùn-ún àwọn ọmọ èèyàn sájì amẹ́ka alàkọ́tọ̀lẹ̀

وقد يكون الإنسان على كرسي مكتبه, مكتبه ولا يكون èyà máa jókòó lórí àga ìjókòó nínú ní ọ́fíìsì ẹ̀ nílé iṣẹ́ rẹ̀ kó mọ́ lè dìde mẹ́mọ̀ ilẹ̀ ló gbà lọ́nà sáré wàkọ̀dìyà náà mú lè sánà aláfirọ̀ṣí wà lákínnáwó yóò hùmà ní ìfirọ̀ṣí ìlà àfẹ́rí ìrìnjọ́ fìdí èyà máa sùn lórí ibùsùn ẹ̀ ibẹ̀ nínú ṣùgbọ́n ti fẹ́ wẹ̀ tó ti jáde láyé wà á dáa mọ́rún yẹ̀fájì nínà annanta ìzà fúrúsọ́tàlà àmúrí bìtọ́ọ̀bà ti ìlàlá ìtààlà ilé ó ká jẹ àǹfààní we seize the opportunity kálọ àǹfààní ìmọ̀ bẹ láyé wa láti fi ronúkú àdàlọ́sọ́dọ̀ ẹlẹ́dàá wa wà á yà kú na lè ìfánù dá ìmọ̀ yẹ̀ tẹ́ṣọ̀rì àti pé gbogbo ìgbà lọ́nà èèyàn gbọ́dọ̀ máa wà ní ìfúramọ̀ bí a nà ó tá ìbò ìlànà gbogbo ìgbà lágbọ́dọ̀ máa jẹ́ tí ń kí bá lọ́dọ̀ Ọlọ́run ọ̀ọ́jì tó ń ṣẹ́rí padà lọ́dọ̀ Ọlọ́run mú ní lẹ́ni tó darí sọ́dọ̀ Ọlọ́run pátápátá àtàyà sí ilẹ̀ ajalu náà orí iṣẹ́ àlùjẹ́ náà yóò kà mọ́ wa lọ́wọ́ tó tí ẹ̀bá ní àṣàṣùlá ikú bá pààyàn orí ìyá ìjẹ́mù rẹ̀ ní àṣàṣùlá wà túbú rẹ̀ ah òun rò náà kàn pé o fẹ́ ṣàbúrú ní òṣè mọ́ oríṣẹ́ rí ló ka ọmọ yìí àwọn abá agbẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń fẹ́ kíṣẹ́ rí kí kíkà ṣẹ́ rí mọ́ wọn lọ́wọ́ kí kọ̀ọ̀lóhùn ọ̀rọ̀ tí ṣéèkì sẹ́ẹ̀lì sẹ́ẹ̀lì yà sọ pé fayó mìíràn bí fitnati lè kọ́bìrì wà bí àdábì lè kọ́bìrì wà náàrin nìdí mọ̀mí ní inú gbàgbọ́ alìsínáwà alìjẹ̀mà ní ìgbàgbọ́ nípa táǹpẹ̀ ní fitnati lè kọ́bìrì fìtínà sàárè hmm? ìdánwò nù sàárè ìdánwò mo sọ fún wa ìyàtọ̀ láàrin àdánwò àti ìdánwò àdánwò ní kíni àgbáradì fún ó dé lójijì

ìtínà ta sọ bí ìdàmú ta sọ bí alẹ́kẹ́kì bá ó ní kíni ìdánrawò examination ikhtibar walimuradu bil fitnati lil qabri in ta wá gbà lérò pẹ̀lú fitna ti sáré su'alu lil mayyit ìdá dúfinà àni rọ́bí ìwà dìní ìwà nàbí yìí ìbéèrè tá béèrè lọ́wọ́ òkú nígbàtà bá ti sin nípa olúwa ẹ̀ nípa ẹ̀sìn ẹ̀ àti nípa ànábì ẹ̀ tí ó yé onífẹ́kùn fitnati kọbri ni ìbéèrè ní tábèrè lọ́wọ́ òkú àbí lẹ́yìn tá a bá sin tán lẹ́yìn tó ti jóná tán tẹ́nìkan kan orí sí lẹ́yìn tí wọ́n ti lọ lúbúlúbú ṣóyé lẹ́yìn tó ti kó ní omi tó ti kú bẹ̀ ẹja ti pín ìyẹ́ tán àwọn òní jẹ orí àwọn ẹja wọ́n jẹ ẹsẹ̀ àbí ṣáàkì ló gbé mi ló jẹ́ àbí wéèlì náà ti ẹgbẹ́ òdìdí ẹ̀mí àbójò lákan ló gbé mi tó kú síbẹ̀ sàárè ti ẹ̀ ni wọ́n yẹn ìdóhùn wà ń ti ẹ̀ náà àbólọ́nù space ló project space ló kú sọ̀hún àbí ó máìnà ni máìnì wá kò láàfù ó ti wá kú sọ̀hún sàárè ẹ̀ náà ló ti wáyé ìrẹ̀rẹ̀ ọlọ́ọ̀ni ilẹ̀ ọlọ́ọ̀ni wà áìnà mọ́ takúlù yòdèrè kíkó mọ́ lè mọ́t wà lákún tó ń fi bùrú jẹ́ kò ṣáyíyàdá áìnà mọ́ takúlù yòdèrè kíkó mọ́ fi kíni bùrú jẹ́ kò ṣáyíyàdá ẹwọ̀rọ̀ ọlọ́m ibikíbi tẹ́ rí ẹwà ikú òmù yín even when you are in a reinforced tower kódà kó jẹ́ pé inú asóró kan kéré lẹ́wà burújì burújì òní táwà àṣòro tó ga sókè gan mùsáyíadà that is reinforced reinforced concrete ní Yorùbá pé nǹkan kéré concrete náà nìkan kéré ọ̀rọ̀ ìgbó jẹ́ bẹ̀lẹ̀ wà ìgbó bá ìsàárẹ̀ ẹ̀ náà ibẹ̀ ló sá lọ ibẹ̀ ìsàárẹ̀ ẹ̀ náà ló wà ọlọ́run sàárẹ̀ ni sùhálì mẹ́ìdá dúfinà lọ́bí wàdí ní wọ́nàbí wọ́n bèèrè lọ́rẹ̀ nípa kíni olúwa rẹ̀ wọ́n bèèrè nípa ẹ̀sìn rẹ̀ àti pa ànábì rẹ̀ sallallahu alaihi wasallam wàdọ̀míru fi yukminun ya'udu ala ahli sunnah ọ̀rọ̀ tó sọ yẹn pé fa kìí ṣe gbogbo mùsùlùmí o mùsùlùmí kí ni alùsùnà ló nígbàgbé àwọn kan bẹ nígbà pé kò sí béèrè kankan nù sàárè kò sì sí ìyanu sàárè kò sì sí dẹ̀ra kankan bẹ̀ tẹ́yàn bá ti kó kú nìyẹn kò mọ̀ kankan mọ́ àwọn kan ìgbàgbọ́ àwọn Jehovah Witness they believe in mortal soul they don't believe in immortal soul àwọn ẹlẹ́rìí Jehovah gbà pé ẹ̀mí ma ń kú tí ẹ̀ ti kú àtàrà pẹ̀lú ló kú papọ̀ gbà pé tí kú ara ló kú ẹ̀mí yè lórúkótí lóòjọ́ alìkìyàmọ̀ ẹ̀mí yẹn láwà dá padà sínú ara tá àwọn ó sọ̀rọ̀ ń pa ìwájú ẹgbẹ́ kan fàyàsírò lè márùkù yàwó má jásàdá má fi ìrófò fàyàsírò lè márùkù yàwó má jásàdá má fi ìrófò ọmọ èèyàn padà bọ̀ wá di ara bọ̀rọ̀ gidi lásán tí kò sí ẹ̀mí níbẹ̀ àìsí ẹ̀mí yẹn ni ò jẹ́ kó lè gbéra mọ́ tó bá yá yóò mọ̀ kẹ̀ẹ́ yóò máa jẹrà kí ni ó máa ṣẹlẹ̀ yóò máa rùn èsìn tí ọ̀kùn tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ikú torí pé kò sílò mẹ́rẹ̀ ṣẹgbẹ́orí yẹn lọ síwájú bí mo kàn fẹ́ lò ní pé jásà dán ara bọ̀rọ̀ máa fi ní rome tí ó lẹ̀ wàhálì súnmọ̀ ni anna ala sunnati wal jama'a yùpínúnà bí fitna tìlìkọ̀bì alùsúnà aljama lónígbàgbọ́ ń pa àdéèrè inú sàárè ò wàdáìmọ̀ wá dédé gbé kalẹ̀ kankan fi làákà ìgbá bá ṣe lọ ayé òyẹ kí ìgbèrè wà ní sàárè náà ń gbáta àgbáyé ṣe wọ́n fọ́pọ́ lọ gbé kalẹ̀ wàdáìkà lìdí aláìlá tìlìkìtà bí wọ́n súnmọ́ ti àlìyà eléyìí rí bẹ́ẹ̀ nítorí pé ẹ̀rí máa ń jẹ́ mi ń so ń bẹ fún nínú alukur'an ó sì ń bẹ fún nínú nínú súnnà amẹ́lì kìtàbù nínú tíra ọlọ́ọ̀bá mọ̀ al-Qur'an fáfi qawlihi ta'ala ẹ̀rí rẹ̀ ń bẹ ní ọ̀rọ̀ ọlọ́run suratu Ibrahim 27 ní 13 mọ́sọ̀sọ̀ ṣúra 14 kí ni 13 rod ṣúra 14 aya 27 ọlọ́ni yùsábìtù lọ olẹ̀dí na ámànú bèlèkọ́ olè sáàbìtì fi àyà ti dúnìyà wà fílẹ̀ ààkìrọ̀ ṣúra 14 aya 12 ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ah, bá pàdé bẹ̀rẹ̀ láti àyà 9 gẹ́bí ìṣe wa àkànní mú àyà rẹ̀ nìkan ká lè gbá tó àgbóyé àwọn kẹta ọlọ́gbọ́ fún àyà ẹlẹ́ẹ̀kẹsàn nínú Ibrahim súra 14 àyà 9 ṣáà ti rí mo rí ṣiṣẹ́ alógúnkù ẹjá tí ó di múrọ̀ ńlá ẹ̀dìrí máṣàlá ọlọ́run ni alàmìyá ti kùn nẹ́bà ulẹ̀dínà min kọbìlìkù ṣe kò tí wà báyí nẹ́bà ulẹ̀dínà min kọbìlìkù ìró àwọn tí wọ́n ṣáájú yín ìró ta ni àwọn ìjọ ànábì nóòhù àti ànábì Ad wà samud àtàwọn ìjọ tààmà sí samud kòrògbé tí samud yẹn kí lórúkọ ànábì wọn Sọ́ọ̀lẹ̀ wàlẹ̀dínà min ba'dihim àtàwọn òjíṣẹ́ tí wọ́n wá lẹ́yìn wọn àbáwọn ìjọ tí wọ́n wá lẹ́yìn wọn láyé àìlẹ́mùhù ẹnìkan ò mọ̀ wọn lọ ẹn tó dáwọn tí ṣe aláàmà ló mọ̀ wọn já àtúmùrù sùlú òmìnirẹ̀bà yìí rẹ̀ gbogbo àwọn ìjọ àwọn òjíṣẹ́ wọn dé wá bá wọn pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó yanjú ọ̀rọ̀ tó yanjú ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run síra ọ̀rọ̀ ọlọ́run ni kò sí èméjì mẹ́ dáálíkàlì kìgbà láàárọ̀ ìlú síra yìí ọ̀rọ̀ ọlọ́run tí ò sí tí ò ọlọ́run torí náà fàrọ́dù àìdíyàwó sí àbúwá ìdí àwọn wọ̀nyí وقالوا إنا كفرنا بما أرسلتم به وإنا لفي شك مما تدعوننا إليه مريد àwọn wọ̀nyí tí ọwọ́ wọn bọ àwọn ẹnu wọn àwọn tí wọ́n láwọn òjíṣẹ́ wọn wàkọ́ọ̀lù wọ́n wá ń sọ wípé iná kàfàrù àwa ti ṣe àìgbàgbọ́ wàyínà láfi ṣàkí àwọn bẹnu yè méjì mímọ́ tẹ̀lẹ̀ rúnànà nípa nǹkan tẹ́ nípa tẹ́ ń pè wá sí ilé ìmọ̀rí ẹ́ yè méjì tó lágbára tí ó lé náà fi tọwọ́ bẹnu ẹ lórí ìjọ fọwọ́ bẹnu ní ti bínú ẹ ń tẹ́tẹ́ nìkan bá tó pé lẹ́nu ẹ ẹ̀rì fẹ́ fọwọ́ bẹnu tẹ bá fẹ́ bí tẹ́yẹ̀ bá bínú pé ọmọ kan sọ̀rọ̀ pé ó màmá lọ kú léjàre èmi lẹ́nu ẹ ìbínú ni pé wọ́n tọ́ ọbẹ̀ pé nígbà ń fa àgbàgbà wọ́n tọ́ ọbẹ̀ rẹ̀ ní ti bínú àwọn wà ní ìléjì tó lágbára ọ̀rọ̀ yóò lè rí bẹ́ẹ̀ kọ́ọ̀lẹ̀ rúsùlùhùn àwọn òjíṣẹ́ wọn wá dá wọn lóhùn àwọn dákùn áfìlẹ̀ ìṣàkùn séyè méjì kan ń bẹ nípa aláàdì ẹlẹ́dàá wa ọlọ́run ẹjọ́ ṣe é méjì kan tó ń bẹ gbádẹ́dà wa fátírì sàmàwá àtìwàlàbí olùpilẹ̀ ẹlẹ́dàá sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì yẹ̀dẹ̀ ọ́rọ̀kùn ní yàtìrọ̀ lákùn ọlọ́run ọba ń pè yí látorí ahán àwọn òjíṣẹ́ láti lè ṣàforíjì fún yín ní ìdònà òbìkò fúngbà àwọn ẹ̀ṣẹ̀ yín wáyé àkírọ̀kún ilá ajalè musamman kó sì lè lọ yín lára di gbèdéke àsìkò kan lọ́dí àsìkò kan gẹ́gbọ́lọ̀ náà ti sọ fún adam wà lákùn fi áfì mustaqarrun wà mata'un ìláhìn yóò máa bẹ fún adam àtàwọn ọ̀rọ̀mọdọ́mọ rẹ̀ lórí ilẹ̀ ayé mustaqarrun ibùgbé wà mata jíjẹ mímu ìgbádùn ìláhí lọ dìgbà kan ọlọ́run wá dákọ̀ ọjọ́ òun kọlu wọ́n tún fọ ìsì àwọn yẹn in antum illa basharu misluna ẹ bára ìdà sọ́n èèyàn bí ti wà lẹ́yìn náà ẹ mọ́ pèrà yìí ìkàkọ̀ tasuduna

àtàwọn ń pariwo Yorùbá Yorùbá kí ni wọ́n ń sọ gbogbo wọn ní ká padà sí ìṣẹ̀ṣe kí ni wọ́n gbà lérò pẹ̀lú ìṣẹ̀ṣe àṣà àti ìṣe Yorùbá lọ́dọ̀ tí wọ́n kí Islam tó rí tàbí mo sọ pé ìṣẹ̀ṣe yẹn kọ́ ó rọ̀ mí nígbà ìwáṣẹ̀ kò sẹ́ tó ń bọ Ògún torí Ògún gbé ìdáyé nígbà ìwáṣẹ̀ ìgbà ìwáṣẹ̀ ìfẹ́ tó ń bọ́ ṣègbó kí ní tẹ́ṣẹ̀ gbogbo sí ìdáyé mọ́ ibi nígbà ìwáṣẹ̀ kò sẹ́ni tó ń pè Ọ̀rúnmìlà tó ń pọ̀ Ọ̀rúnmìlà gan sí ìdáyé mọ́rùkódíyé so gbogbo àwọn nǹkan tí wọ́n ń sọ yẹn ò sí nígbà ìwáṣẹ̀ kò lẹ́ pé àwọn babaláwo àwọn onífá ń sọ wọ́n ń ṣe òpìyà láàrin àwọn òrìṣà Ògún Ṣàngó tí àwọn èèyàn gbọ́ lónìí sí àwọn Ògún Ṣàngó àtọya títí wọn torí táwọn sọ pé àwọn ti oríṣàdá orí wo ló ṣàwọn dá wọ́n ní òrìṣà ilé oríṣàdá orí wo ló ṣe kí ni ló ṣàwọn dá kí lórí wọn tẹ́lẹ̀dà gbogbo wa ni ìgbà tẹ́sọ pé àwọn èèyàn ti wá àwọn èèyàn ni wọ́n wà nígbà wáṣẹ́ láwọn ló wáyé torí mo kààrọ̀ àwọn babaláwo díẹ̀ pẹ́pọ̀rọ̀ wọn ní ìsábà bára wọn mú ma takura wọn bọ̀tẹ́ jẹ́ ká mú kan ta lè sọ pé àwọn ọ̀jọ̀gbọ́n inú àwọn ọmọwé jẹ́mọ́kì ní ọba táàsà mọ́rímọ́rí bí mọ́rí ọmọ ọlọ́mọ ṣùgbọ́n nígbà tí ó ń bọ̀ wọ́n wá dé bá wo ẹmu ilé ẹmu tẹ́ntí mẹ́lú wọ́n yà bẹ́ Ọbàtálá mọ́ tí yóò mẹ́mu yó ẹni lọ́dọ̀ wọn tó ń bọ̀ wá tẹ ayé dó nìyẹn kò wá mọ́ tí ń ṣe mọ́ Ifá ló wá ṣe kí ni Ọ̀rúnmìlà ló wá ṣe kí ni olówá ọ̀rúnmìlà àti fà náà ọ̀rọ̀ wọn ìṣọ́rúnmìlà ní fáṣífà lọ kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn àbẹ́ nìkan ni ọ̀rọ̀ tún pọ̀ lórí ẹ̀ <laughs> ṣùgbọ́n àlọ́bẹ̀ yẹn o àwọn kan ṣòpinyà láàrin wọn pé ọ̀rúnmìlà yẹn ló ohun ẹnu ẹ̀ ní fá ẹ̀gbọ́n sọ pé ọ̀rúnmìlà bàbá ifá ifá làwọn ò máa Ọ̀rúnmìlà làwọn ó mọ̀ bẹ̀ but ọ̀rọ̀ míì sáàmìyàn sáà kìí ṣe tàbẹ́ treat bọ́ tàbá ti ń sọ̀rọ̀ tí ó ọ̀rọ̀ àkídà là ń sọ àwùjọ wa tá a wà lónìí bùkátà àwọn àlàyé yẹn nítorí confusion ìrújú tó wáyé wọ́n lòun ló wá gba wọ́n ní tó fi gborí lọ́wọ́ Ọbàtálá nìyẹn òun ló wá kó àwọn àgbà ọ̀run yẹn bóyá bí ṣé méje wọ́n pè wọ́n afẹ́fẹ́ lẹ́lẹ́ tí sáwò sálàyé ẹ̀fúnkù lẹ́lẹ́ tí sáwò àlọ́ràn wọ́n sáka wọ́n bá ń sá àwọn ni wọ́n wá sáyé ẹ tó wá gbọ́ orin Ògúndé nígbà tó ń kí Awólọ́wọ̀ ti pẹ́ o tó sọ pé Awólọ́wọ̀ ni ó borí ìbòbó lẹ́jọ́ abáfìdí rẹ̀ ni ẹ̀rì kó pè tí afẹ́fẹ́ lẹ́lẹ́ tí sáwò sálàyé ẹ̀fúnkù lẹ́lẹ́ tí sáwò àlọ́ràn agbé bàbá afẹ́fẹ́ lẹ́lẹ́ ọmọ gbáwó lọ́wọ́ débì kan ẹ̀fúfù lẹ́lẹ́ ọmọ gbé débì kan inú ẹ̀wọ̀n ló mọ̀ gbé bàbá sí ìhò bàbá lọ ṣe wọ́n ní àbí kò lẹ́wọ̀n kí sọ̀rọ̀ dẹrogétì ò kí sọ̀rọ̀ àfihàn ṣe bó ṣe rí ni mò ń ṣàlàyé ò ó lu ẹnu ẹ̀wọ̀n àwọn kan ní kò gbé inú ẹ̀wọ̀n inú ẹ̀wọ̀n wo ni ò gbé so kọ́lọ̀ ó ṣàmà so àwọn wọ̀nyẹn bí tí mo wá tí mo fi yà lọ ni pé bàbí wọ́n wá délé ayé ọ̀nà kí ni wọ́n ń ṣe ńbẹ̀ wọ́n á sọ pé ẹ máa wo ọya wọ́n ní kìí ṣọya ìdí wọ́n ń pàtàn tó tẹ̀lé ṣàngó tí í ṣe ọmọ ọ̀ranyàn aláàfin ọ̀yọ́ ọ̀ranyàn ló bí ṣàngó nínú ìtàn ìyàwó rẹ̀ lọ́ya nígbàtí wọ́n ń bọ̀ tó kí ọ̀yọ́ gbóná mọ́ látọwọ́ gbọ́nkà ọ̀kan náà àwọn akin alágbára tí wọ́n bá jagun ní gbọ́nkà gbàtí gbọ́nkà ní kó kú ó ń lù pé ń dòrú ní wọ́n sì gbà fi gbà lálágbára ni pé ó máa ń yọ ọ̀nà lójú àìkú wọ́n kì í wọ́n ní iná lójú iná lẹ́nu olójú orógbó ẹlẹ́ẹ̀kẹ́ obì ọ̀làgiri inú àwọn oríkì Ṣàngó nìyẹn pé olójú orógbójú ẹ̀ tóbi ẹlẹ́ẹ̀kẹ́ òbí tó ti iná lójú iná lẹ́nu sán ògiri yóò sàn bá yóò la ògiri ọ̀làgiri kàkà ìgbà ẹ̀dùn ara tí àrà bá tó bí kan àwọn Ṣàngó tí wọ́n bá wá wọ́n wà mú ẹ̀dùn yẹn ara nìyẹn òun àmọ́ ó láwọn ráìtì tí wọ́n ṣe ṣá ibi tí mo fẹ́ lò ní pé iná yẹn ló fi máa ń jó agbára yẹn nígbà tó dé ilẹ̀ bàbá ló ń gbé ẹmọ bàrùbá ìran kan ní bàrùbá ẹjí tó ọ̀yọ́ ilé wà tẹ́lẹ̀ ọ̀yọ́ ilé di pẹ́sẹ́ ó dọ̀yọ́ tí ò sẹ́nì kankan tó ń gbé bẹ̀mọ́ tó ti di gbé báwọn báàdì ti sọbẹ̀ dílé ilẹ̀ yẹn àti bàrùbá wọ́n súnmọ́ra wọn so di èyí pẹ́bá gba ọ̀nà bẹ̀yẹ títí bẹ́ẹ̀ bí ilé Niger State gbọ́ àwọn gbogbo ẹ̀ bákìlì so ìyá rẹ̀ wọ́n náà mọ bàbá mi ọ̀dọ̀ ìyá rẹ̀ ni wọ́n ń gbé tòbá tí ọ̀yọ́ táwọn ọ̀tọ́ ọ̀yọ́ wá kojú wọn ni wọ́n wá lọ pè wá pé kó wá jọba láti bá àwọn ọ̀tá ọ̀yọ́ jà inú agbára tí wọ́n ló lò ní pé iná máa ń jáde lẹ́nu tó fi ń jú àwọn ọ̀tá ẹ̀ àtòjú ẹ̀ náà pé gbọ́ǹkà wá ní ó kéèké náà nínú ìtàn tí wọ́n sọ ní ọjọ́ mélòó wọn ló fi jókòó sí náà ló fi ajáde inú ni ṣé yóò lè dúró náà dúró bí ó ti pòkó ó wá lọ gbà tó dé sẹ́yìn ní igi kan bẹ̀bẹ̀ lóṣooṣù ìyàwó rẹ̀ yẹn wá gba lé lọ ẹmọ bá wà ní ọ̀fà tó bá lọ sógbómọ̀ṣọ́ ó rí ìrá lọ́nà kò tó dáwọn rẹ̀ sàádù rẹ̀ sàpà wọ̀nyẹn ìrá yẹn ní ìmọ̀ bí wọ́n ti gbé e kúrò tẹ́ bá débi oríta ìrá yẹn ẹ rí èrè ọya níbẹ̀ ní Yorùbá fi ní ọya wọlẹ̀ nílé ìrá Ṣàngó wọlẹ̀ ní Kòso ọba nìkan wọlẹ̀ níbi ní Ifẹ̀ ibi tí mo bá fẹ́ ṣàyọ́mẹ̀ ní pé ọya yẹn gangan mọ̀ wo wọ́n ní ìyàwó Ògún ní tẹ́lẹ̀ wọ́n tó wáyé Ṣàngó gbàyàwó Ògún ni àwọn tí wọ́n ní ká mọ̀ ń sìn nìyẹn wọ́n gbàyàwó ara ẹ̀gbọ́ ẹ́ sáwọn ọlọ́run ló so when you read Greek mythology and Roman mythology you see all these things there so olùsọ pé tọ́rọ lẹ́sẹ̀ ńlẹ̀ tó ní bẹ́ẹ̀ ọdún màgbé ọ̀rọ̀ wọn dàrú lọ́rọ̀ kan àwọn ìyẹn tí wọ́n wá ní ká padà sínú mọ̀rùkú tí é nílẹ̀ Yorùbá tí wọ́n bá fẹ́ bọ́ọ̀sà wọ́n a máa fẹ́ èèyàn burúgbọ àkún èfí rúgbọ wọ́n fi ń rúgbọ ọ̀pọ̀lọpọ̀ ìtàn ìlú la gbọ́ lónìí tí ó ní olùwọ̀ olùwọ̀ yẹn ni ẹni tó jẹ́ ààrẹ àlejò tí wọ́n mọ ibi títí ń bọ̀ òun ò sì mọ̀ pé wọ́n fẹ́ ṣètùtù ó ní wọ́n ò mú tí wọ́n wá omi ìbẹ̀ ó gún ègún ó ṣépè fún lù wọn yẹn wọ́n ní ní ń dàlú àwọn láàmú ìgbìjọ́ ní ká padà sínú níbi tí wọ́n ti ń bí ìbejì nílẹ̀ Yorùbá àwọn ìlú kan wà nílẹ̀ Yorùbá ìlú wa Ìkàrẹ́ ìmọ̀ jẹ́ kan bẹ̀ kìí ṣe ààrẹ kí lórúkọ ìlú tí Mary Flesor ẹ́ Calabar kìí ṣe bẹ̀ nìkan ni wọ́n ti ń pa ibẹ̀ yẹn wọ́n máa ń pa ìbejì ni ibi ìlú atájókò sí tí mo ti ń sọ̀rọ̀ wọ́n máa kó wọn dànù sínú ìgbẹ́ ni wọ́n jù wọ́n nù ìgbẹ́ inú igbó ni Yorùbá ń pè ní ìgbẹ́ ìgbẹ́ lówó wà inú igbó my grandmother I've said it here many times ìyá tó bí bàbá mi gbogbo aláyé olóhùn mọ̀gbà náà táwọn bá lọ sóko àwọn àwọn ìbejì tí wọ́n kó dànù mí ò ní tí ìkú pé èrò jamọ̀nà ìjálọ́ yóò bò wọn táwọn ọmọ yóò wọ́n ṣe rẹ̀ níbẹ̀ gẹ̀gẹ̀ ṣe ìfẹ̀rẹ̀ ayé kan tó mùsùlùmí àwa mùsùlùmí ló làwọn náà tó lọlẹ̀ tápà tó gba Islam gbà gbọ́ ni pé gbà tó dé wọ́n ló bí bèjì ó kàn kó bèjì méjèèjì ó wá jó lọlé ọba pé òun á bọ́ ọba kó bò ń dúpẹ́ fọ́lọ́ pé Ọlọ́run fún un ní ẹ̀bùn méjì ó ń fáwọn èèyàn lẹ́yọ kọ̀ọ̀kan méjì ló fóun èèyàn kíkanjú ni ọba gan mọ̀ wọ́n ṣe stọ́ọ̀pù ẹ̀ ní ìyá tó wá jẹ́ twins tí wọ́n fi stọ́ọ̀pù twins kò pẹ́ tó kú àwọn tó jẹ́ bí ọjọ́ orí mi sì bá láyé kìí ṣe tán you know my grandmother I met my grandmother ìyá tó bí bàbá mi mo bá ṣe pé mo bá nígbà tí n fa àbí tí n fa tẹ̀ntẹ́ o my grandmother died in 2000 years so kìí ṣe tàn láìláì he witness, she witnessed it sí ayé yẹn ni wọ́n ní ká padà sí ká padà sí àṣà àti ìṣe Yorùbá ẹ wo báwọn òjíṣẹ́ ń pè ìgbà táwọn jẹ́ ń sọ́nú sọ́bì àti ìmáṣùpadà síbi tí mo bọ̀ pé iná tàtọ̀ ya rùnà bí kò ẹ ti kórí igú bá wọn àwọn Yorùbá ẹ̀sìn àtọ̀rìn ìwà ló kórí igú dé èyí tẹ́ ń ṣe tẹ́lẹ̀ tẹ́sìn gbà lọ yìnyẹn lórí igú inú ẹ̀ ní ti àwọn eré ìbejì tẹ bá bí ìbejì ẹ kan wàhálà torí pé àwọn òòṣà tí wọ́n ń sìn Ṣàngó Ògún Ọya wọn ò ọlọ́run fún oore ó ṣe wọ́n lórí ẹyọ kọ̀ọ̀kan ó wá ṣèwọ́ ní méjì ó bí bẹ̀ta wọ́n á lọ sọ wípé ẹ̀dùn orí igi ní méjì ẹ̀dùn jọbí wọ́n á kó wàhálà bẹ tó bá bí bèjì pé kó máa ṣe ẹ̀wà pé ó ṣà ní wọ́n torí tí wọ́n ò rí rí kó máa ṣe ẹ̀wà bèjì ẹ́ ẹgbọ́n jùbà kò sẹ́nì kankan ní gbogbo àgbẹ́jẹ́ kò èsì ògbọ́n jùbà wọ́n sì ń ṣe dìbò láwọn ibìkan ó fẹ́ ẹ̀wà méjì wọ́n lọ gbẹ́ èrè wọ́n gbẹ́ èrè kékeré fún àwọn ìbejì méjèèjì wọ́n ń sọ̀rọ̀ ìbejì ní bíbejì ọkùnrin kan obìnrin kan wọ́n ní ní sọ mú ní obìnrin ti lọ lé ó ní ṣe mo ti yà wọ́n yíyà mi tí ó ń pèrà ṣẹ́ntẹ̀ wà ní ègbò àti àti tó rẹ́ pé wọ́n mọ̀ wòrà wọn lórí kiri lórí fídíò kọlù èwo ni yíyà ó ń tọrọ ní ránṣẹ́ yà ní ìyá yóò ṣàlàyé ó ní rísìn sí ìfẹ́ kó ṣàlàyé tó bá ṣàlàyé yóò padà sí ní ayédẹ̀mọ̀ yé sọ́rọ̀ àfáà láti dáadáa àwọn àfáà alìsínà wọ́n tàwọn àlàyé kan fún wa jọ́mì ní padà bí torí tó bá lọ sàlàyé lè ṣe mo ti yà wọ́n nǹkan yẹn sáà ti ṣe ló àkárí yóò mọ̀ ṣe ṣùgbọ́n sílẹ̀ náà yóò mọ̀ take precaution ó fẹ́ ṣàlàyé fún mi effort elevation ní ìkan lọ ilẹ̀ kí ní jẹ́bẹ̀ tó bá sọ fún mi gan sì máa ní ààyà wọn torí pé ìlú kan ni wọ́n ń gbé bí kan sì travel wọ́n máa ń pera wọn fídíò kọlù wọ́n ríra wọn all these Yorùbá èmi bíbejì mo ṣẹ̀wá rírí ìdí ni wọ́n ní bíbẹ̀ wá ń ṣe kìíní kan ṣe kìíní tí tó fà ní wípé ìbátẹ́ ẹgbẹ́ wọn sẹ́gbẹ̀ ara wọn tí wọ́n sùn lélè bá jarun bá yóò jì elé ẹ̀pọ́tùmọ̀ mo ṣe pàtíkà dáadáa ẹkùn wọn sọ́tọ̀ọ̀tọ̀ wọn ò ní jí nígbà kan náà ọ̀tọ̀ọ̀tọ̀ ni yóò lè ti gbé ìyàwọn lè mọ́ra ayé sùn dáadáa torígbà tó fẹ́lẹ̀ lọ́mú tẹ́lẹ̀ ń sùn eléèlé wá wà jíjí ló fún lọ́mọ that's the only difference as a mother to you ọlọ́run kó ṣàánà so kò yé wọn olọ́lọ́run fi sọ nígbà táwọn ẹlẹ́bọ̀ ń sọ fún ànábì Ibrahim àtàwọn ànábì ní ìgbé ní táwọn báwọn bàbá àwọn lórí ẹ̀ làwọn ò máa ṣe ẹ̀kọ́ àwọn òjíṣẹ́ sọ fún pé pé àwọn bàbá yí láyà àyàmú nà ṣe wà láyà àti wọn ò má dòrè ní wọn ò sì ní làákàyè ẹ wo ti pa ẹ sọ pé àbúké ẹni òrìṣà ni ike yẹn wá kí tẹ́ẹ̀fẹ́ fi ṣògo owó àfin ẹni òrìṣà ní ṣègbóyẹ kí wọ́n lé ń wá run abẹ́ àfin obìnrin tí wọ́n fẹ́ ẹni tí sì ń wórí ahun tí ń wẹ́sì ahun odidi ahun ni ó rà so wọ́n lọ pa ẹni ẹlẹ́ni sọnù lẹ́yẹ́ pé gbogbo àfin àìrìn ìlú àfin o tó wá lọ rìn lóru àwọn tó ń wọ́ ìjẹ́ bẹ́ẹ̀ lò ẹ̀wù àbá mùsùlùmí tọ́lọ̀ ó ṣànà so ìdẹ́ ibi tí mo ti yà lọ ó lọ̀rọ̀ tí wọ́n sọ pé iná kàfà bẹ́ẹ̀dìmọ̀ òrìsí tó bí wà iná láti ṣàkín mímọ̀ tẹ̀lẹ̀ òun náà ilé ìmọ̀rìn àwọn òjíṣẹ́ wá ní àà á fi ọ́fìnlá ìṣàk tí èméjì wo ní bẹnu bíbẹ ọlọ́run ẹn tó dá sánmọ̀ àtilẹ̀ tó pilẹ̀ sánmọ̀ àtilẹ̀ ìyẹ̀dẹ̀ ó kún lè yá kìrọ̀ lákùn gbogbo àwọn nǹkan tí mo ti kà fún wọ́n ṣe sẹ́yìn gbogbo ìbejì tẹ́ ti pa gbogbo àwọn tó bí ìbejì tẹ́ ti dà láàmú àdá ògbòdán àdá ńlá yẹn tẹni kí wọ́n máa fi jó fún lójoojúmọ́ wọ́n ma. fi jòjó aládàdà abẹ́mọ̀ ní ẹ́ ẹ́ kí wọ́n máa fi jó fún náà kó wọ́n bá fi ẹ̀ tí ìgbọ́ oríkì òjò ni ẹ lọ tẹ́ sínú yìí kìíní nínú Facebook or YouTube orí kí òjò wọ́n bọ̀ ká òjò òfínlẹ̀ ọmọ adìyẹ dàgbà òjò olórin kankọ́ ọ̀làdọ̀wà mọ́lọ̀gbọ́tọ̀ láńdò yàn ìbá wà nílé ìbá ti pàyà ẹ̀yẹ òjò oríṣiríṣiríṣiríṣi ọmọ mi wọ́n ní kún ọmọ ilé wọn gbọ́dọ̀ náà wọ́n yí bá rí o ayọmọ òun yóò kàn bàjẹ́ mo ti ríru ọmọ rí ní skul

ẹfẹ́ kápò níbi nǹkan táwọn bàbá wa ń sìn àti tí wọ́n ṣe eégún tí wọ́n gbé ẹ̀fẹ́ káwọn gbé eégún mọ́ ẹ̀fẹ́ káwọn ṣe ìgúnná pápá lónìí ìgúnnú ẹnìwé kìí ṣe Yorùbá ẹ̀pẹ́ wọ́n kọ lórin ìgúnnú lónìí pápá pápá lónìí ìgúnnú láyé ìgbà gan nígbà òṣèlú wọn kó àwọn jẹnso ẹ̀fẹ́ káwọn ṣe àgéré mọ́ àbí ẹ̀fẹ́ káwọn ṣe ẹ̀yọ̀ mọ́ ẹ̀fẹ́ káwọn ṣe àgẹmọ mọ́ ẹ̀fẹ́ káwọn bọ̀ gómá ẹ̀fẹ́ káwọn bọ̀ ṣọ̀gómá ẹ̀fẹ́ káwọn oríṣiríṣi òṣà jẹ́ kí ó ṣe wà nílẹ̀ Yorùbá káàkiri òkè táwọn Ìbàdàn bá ní Ìbàdàn tó lẹ́ni tí wọ́n ló tẹ́ Ìbàdàn tó nínú ìtàn ó bókè ń bẹ̀ wọ́n lọ ń bọ òkè Ìbàdàn ní ìmọ̀mọ̀ tó kè bí tí wọ́n ní ẹ̀bá ń gbọ́ òkè láńtí láńtí abọ̀kè ilé abọ̀kè ẹ̀rì ẹba òkè kìníkan òkè òkè owó òkè kìníkan ilé yẹn wà ẹbá àwọn gbọ́ ọmọ òkè láńtí láńtí ọ̀rẹ́ mọ́mọ̀ kó ń pẹ̀wọ̀ abọ̀ òkè ló ń bá lókè àwọn kí ló kọ eégún alápá ń sánpá lẹ́ẹ̀gùn burú kan tó sì wà bí sí ní ọ̀nà kí ló kọ eégún tíjọba máa bá mẹ́ lọ́dún mi pé ó mọ́ jáde tí wọ́n lọ pìtàn kan nígbà yáá èkó tàbí ìyá ọlọ́bẹ̀ ìyá lóúnjẹ kan ẹ̀rìn olóòlù olóòlù bájáde bájà wọ́n dé kọ́ọ̀tù ajáde lóhun ò mọ̀ rí pé ará ọ̀run lòún bájà olóòlù olóòlù nìbàdàn wọ́n tó bá di róbìnrin yóò nà gbákọ sí yóò kàn gbẹ obìnrin subhanallah ṣe arántí pé mo ti establish ẹ̀ndí federally kó dẹ̀ ti pẹ́ tí mo máa ń sọ mo ti máa ń sọ látọ̀ kí ló bí ẹbọ gangan tí ẹ bá gbọ́n yóò inú mi á máa bàjẹ́ gidi láàárọ̀ yìí mo máa ń sọ kí ló bí ẹbọ kí ló fa ẹbọ if I will not be happy don't just talk but mo ti sọ níbi zefani kí ló fa ẹbọ ẹ̀ńtẹ̀ mọ̀ wọ́n ẹ́ àìmọ̀kan ignorance ló bí ẹbọ wọ́n lóbìnrin ò gbọ́dọ̀ rólóòlù ok youtube dé ní ìsìn facebook dé àtobìnrin gbogbo obìnrin àtàbílẹ́kọ àtọmọge níwọ olóòlù wọ́n transmit olóòlù live níbi tí fi ń jó àwọn èèyàn ṣó ẹ̀ ní facebook à ń wò wọ́n wá ìtajú olóòlù bí tó fọ́nì sí mi nìyẹn mò ń wò inú youtube wọ́n ìtajú ẹ̀ wọ́n ní obìnrin ó ní wò gbọ́dọ̀ ríhun ó ní nínú kinní náà nǹkan tẹ́ àwọn ah, oníkò lè wò ní yóò kú yóò ṣe ó ní ní ìsìn wọ́n tó ti kẹ́ẹ̀kú kúrò lórí ó ní wọ́n ní ìlú ah, tí gbogbo èèyàn ní wọ́n fojú rí gan this time obìnrin wọ́n ṣò wọn náà àwọn obìnrin tún wà lẹ́yìn olóòlù ní ìmọ̀ pé eh, tí wọ́n sọ àmọ́ jókè ẹ́ ìgbà yẹn náà jẹ́ ń pariwo fẹ́ẹ̀kì ní irọ́ ni ṣètí eh, Everybody, ẹnìkan ipagun ẹnìkan ìjẹ̀gún ẹnìkan ìdíkún wọrí wọ́n sọ̀tọ̀ ilẹ̀ Yorùbá náà lẹ́nìkan lọ jẹgún nǹkan kan ò ṣe lébà lọ́ní òun jẹgún nǹkan kan ò ṣeun àwọn kan ló wá lọ kà sí wọ́n lọ ṣògbò sí ẹ kí nǹkan yẹn bá ṣe Ìpínlẹ̀ bá jẹ ẹgún tó sọ nǹkan nǹkan kò lè jẹ obìnrin ló wá lólórí. Ìgbọ́ tó bá lọ sọ àwọn ní òwà lọ sọ fẹ́ ọmọ lóhun rí, wọ́n lọ pàtí, wọ́n lólórí torí ni ó kọ́ àwọn tí ó kó àṣẹ dání ti tẹ̀lé lẹ́yìn àwọn nǹkan èṣù yẹn tí wọ́n bá ti rí àwọn ni ó fún láàsán ọlọ́run kó ṣàánú wa jàre gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ṣe pàtàkì tí ò bá ń ní àgbọ́yé tí ṣèkì pé mí sọ yìí wàhálà ni um ináhẹ̀nù ìlà àbáṣàrù mùsùlùmí àwọn òjíṣẹ́ wọn sọ fún àyà 11 sura 14 àyà 11 pé wáyé lóòótọ́ àwọn ò ju ẹ̀dá bí ti yí wàlá kí nà lọ́à alàmì yẹ̀ṣà òmìnà ìbáàdì ọlọ́run máa ṣàánú ẹni tó bá fẹ́ ní yóò kí ṣe mọ̀nà ìdáyà ìdáyà taufik àti ìdáyà ìdáyà tán ìdáyàtú ìrìṣàn ìdáyàtú ìbáyàn wà lè ìrìṣàn ká ṣàlàyé ojú ọ̀nà ìmọ́nì fún yàn ká júwe fún kò sọ pé kò di mùmínì ṣùgbọ́n ìdáyàtù taufik ká ní ṣe kò ń gẹ ká gbà ọ̀dọ̀ ọlọ́run ni yíò wà ìmẹ́kàlá táàdì man àbáta walakinna ìyẹn taufik ọlọ́ni ṣe wọn lóore ní ìsànú ẹn tó wù tí ó fi mọ̀nà alhamdulillah alladhi hadana li hada wa man kunna linahtadiya lawla Ebe hadana Allah wà tí mo ṣe láàárọ̀ yìí mọ́ ni àdúrí ní àwọ̀ ni I'm going to post it tomorrow anyway or I to post it in the evening ṣókí torí náà ọlọ́run wá ní wà mọ́ káànà lánàá àwọn òjíṣẹ́ ní wà mọ́ káànà lánàá anna tikum bisulitọ́ọ̀nì ìlàbí ìdìlà kò lẹ́tọ̀ọ́ fún wa láti fún yín ní ẹ̀rí kankan tẹ́ ń béèrè yẹn àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ta ni wọ́n gbáralé aláwọ̀ ló gbára lé ìwọ tó ń la sàlátù pẹ́pẹ́yẹ wà nù báàgì tó gbé dání bákó báàgì tó wà nù ẹ̀ wọ́n ti di ẹnu pẹ́pẹ́yẹ yẹn wọ́n fòkàn pẹ́nu pẹ́pẹ́yẹ gùn wọ́n ti fi tán rẹ̀ wọ́n fi di pẹ́pẹ́yẹ mọ́ bà kí kàápá ẹgbẹ́ pẹ́pẹ́ yóò ó la sàlátù ẹyẹlé ó wà nù bàjẹ́ kí ló fẹ́ lọ fi ṣe kí ló fẹ́ lọ fẹ́ ẹyẹlé ṣe lásàlátù tí wọ́n bá ti parí àsàlátù àǹfà yẹn ló fẹ́ lọ gbé ẹyẹlé yẹn fún wọn fẹ́ lu ẹ̀jẹ̀ ẹgbọ́rọ̀ níye etí mo sọ kìí sọ̀rọ̀ ẹ̀sàgìrẹ́ tí má tí ń sọ̀rọ̀ kan mọ́ lò pé mọ́ ẹ̀sàgìrẹ́ tí ò kìí ṣàsọdún o kí ni mo wí it's not àsọdún kìí it's not hyperbole tí tó ń ṣẹlẹ̀ là ń sọ fún yín so wàhálà lọ yìí fàlìyàtà wá kàlì mọ̀mìnàn ọlọ́run ni kí mọ̀mìnì gbára lé èwo ni tírà tó tún dì tó sọ sínú báàgì obìnrin kí ló bí ń ṣe ọ̀ pé yẹn ló ti gbára lé yìí

ibi tó ti ń dáná wọ́n ní bóòrí mọ́bẹ̀ bí náà ẹ̀ ṣe ń jó ti ń jó ní kìíní ọmọ dáhùn so wàhálà lọ yí fọlìyàtọ̀wọ́ kàlì mọ̀mìnà àbá kan mo mọ̀ àbá yẹn mi kù dá pẹ̀lú àwọn èèyàn ó padà mọ́ tí bá sọ pé àbá kan mo kò túmọ̀ sí pé lù o school muslim kan wà primary school muslim àwọn òbí ò wá mọ́mọ́ wá ó ní wà láyàfà awọ́rò táwọn ọmọ ẹ ṣe fún church tí ṣọ́ọ̀ṣì ó mọ̀ fún lòun ti lọ ọdún mọ́bẹ̀ òní kò ṣiṣẹ́ táwọn dẹ̀ máa ń ṣe fún àwọn church àwọn pásán bá wá kò lè ṣiṣẹ́ ṣẹ́yàn máa sàtọ́ lọ́run ni kí lẹ pé muslim school ẹ̀sìn àwọ́rò ìwọ́ rẹ̀ ó dàbí alìbáríkà sí kẹ́nìkan ní ká lọ sàwọ́rò sí tó bá jẹ́ St. James dc o ẹ̀hẹ́n tàbí gan pè ní Ṣàngó Grammar School tẹ́bá lọ ṣàwọ́rò sí ó pọ̀ síbò tọ́ èṣù ṣe skùl tí wọ́n ti ń ṣàtàn láràárọ̀ skùl yẹn skùl Muslim àràárọ̀ asàlá ti wà asàlá ẹ̀rẹ̀ nìkan ní ọkè àwọn ti gẹ́ẹ̀ kìí ṣe ud níbẹ̀ mo ṣúọ̀ kìí ṣe ud lórúkọ spleen wọ́n ẹ̀mọ̀ ní ud school bẹ̀ mo ti lọ primary lásẹ̀mblì láràárọ̀ asálá tùwà asálá kìí ṣe asálá tùwà asálá asálá tùwà asálá alàrọ̀ súlì ìlà wà alá àlè wàfàbí àjùmọ̀ Subhanallah wal hamdulillah ولا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ربنا متنا سرجو mẹ́ta ni sáàrì sí ṣe tán alifáàtíyà bísmílá ìrànmẹ́rin ìrọ̀rí àtẹ́bí tí wọ́n fi ń kẹ́yẹn ni awọ́rò ti fẹ́ wọ́ àjẹ̀nú tó fẹ́ bọ́wọ́ ta orí ọ̀pọ̀ tẹ́ kò ti já dànù tó kò lè wọ́ ṣùgbọ́n bí tọ́tí lù pípípípípípí àjẹ̀nú náà mọ̀dé yóò mọ̀ jó yóò pìtú tó lẹ̀ ní fi mú wọn nínú kíni ní kẹrùbù àti sẹ́ráfùnú ṣọ́ọ̀ṣì àjẹ̀nú kò sí lá ẹ̀mí wo ló fẹ́ wọn ní ìjọ́ tí ń ké kùránù ọlọ́run ṣàánú wa jàre torí náà wàhálà lọ yìí falìyàtàwà kàlù ọlọ́run ní kágbára lé ó lọ ń ṣe ó lọ ń só tàtọ́ ọkọ kò lè nífẹ̀ẹ́ ìgbàfẹ́ ti gbé méjì mẹ́ta àwọn kan wọ́n lọ ń mókó ọkọ wọn tọ́kọ wá ti fẹ́ yàwó kejì tó bá ti dọ́dọ̀ yàwó ẹlẹ́ẹ̀kejì tó fẹ̀yìn kò ní lè ṣe tó wá wá sọ́dọ̀ wọn yóò lè ṣe ṣàǹkà nìyẹn tó bá sì ràn ọlọ́run gbà nǹkan mú ṣíríkù lóbìnrin yẹn torí tó lọ ṣe yẹn ṣíríkù ló ṣe ó ti pe nǹkan mí ìyàtọ̀ sọ́lọ̀ tó owó obìnrin lọ gbọ́ pé tí o ìwọ tó lọ báwọn àfáà ló sì bá wọn wá sa ṣe kinní kan fún ẹ tọkọ ẹ bá ti dọ́dọ̀ ìyàwó àti ìgbọ́ tí ìyàwó tó ṣe bẹ́ẹ̀ fún ìyálé tọkọ bá dọ́dọ̀ ìyàwó yóò lè ṣe tó bá dọ́dọ̀ ìyálé kò lè ṣe mí sọ pé òsì ṣùgbọ́n ìta àwọn ń gbọ́ ní àwọn ìyálé síyàwó tó bá ti lè lọ sàtọ́kọ̀ rẹ jẹ́ pé tó bá ti dọ́dọ̀ ìyàwó tó ṣẹ̀ fẹ́ tèmi lè ṣe ọ̀dọ́ tẹ yóò lè ṣe bó kírun gbogbo ìgbà tó ògùn yẹn tó fi ṣe yẹn ó dìgbà tó bá tú bá tó lọ gbogbo yẹn jẹ́ ò nírun kí ẹgbẹ́ mọ̀ dédé ro lè á nà kà mú ṣìríkà anẹ́kí mùṣìríkà torí pẹ́lẹ́ bọ lóbìnrin ní ẹ́ fẹ́ ṣe mùsùlùmí mọ́ gbogbo nǹkan tó ń ṣe ní ẹ̀sìn yẹn you are wasting your time pé o kírun exercise ló ń ṣe unfortunately ò tún nígbà reward for exercise tó dáhùn tó sáré fún Nigeria wọ́n fún wọn lálàwáǹsì àgbà mẹ́jà ò ní ìgbà nǹkan kan tó bá tún wá lọ kú síbẹ̀ ó wọ̀ náà ò tún ní jáde nù náà mọ́lẹ́lẹ́ ṣẹ́wọ́ ló dáná ẹni tó dá iná ló ní kí n sọ fún ẹ wípé ó wọ̀ná tó bá kú síbẹ̀ torí pé ẹjẹ́ fún mi láì kékeré kìí ṣe just past Thank you. Àwọn yóò ní àpá ṣàgbé mo ní mo jí akúrò ní àwọ̀ ìtìsí láàárọ̀ náà sọ pé ìrìn àjò gan ìpín gan nù ìnira ni. Mo ọkàn fẹ́ mọ̀ rẹ̀ pé mo lọ tutọ́ máa rántí ìfọyín níbẹ̀yẹn so èròǹgbà mi pé máa fọ yín ní ìmútú torí mi ìgbà pé mo fẹ́ sùn tó hmm. ló fà lọ́lọ́jà ní lọ́kúṣà ẹlẹ́yìn kí ló lé tí ìsáàtì ń sọ báyìí mò ń sọ bẹ́ẹ̀ torí ẹlòmí lè rúgbẹ́ ẹran tí mo jẹ ló pọ̀ jù gbogbo àwọn ọmọ tó wá sí bíbá ìlú òdè rẹ̀ ni bó ti ẹ̀ ṣe orí eṣinṣin ẹran orí eṣinṣin àwọn tó kí mi àárẹ̀tí ẹran wa sáàsù ni mo gbọ́ o ọlọ́run kó pèsè fún gbogbo wa o à ń bẹ̀lẹ̀ ẹ̀kún mo ti jàdó àkán bí nínú àwẹ̀ tó lẹ ṣe ráìsì ráìsì dáa ń pín tọ́lọ́run kádàrà kó wá lọ́dún tó à ń bẹ̀lọ́ kára àwọn ohun tó ẹgbẹ́ wọ́n mọ̀ donate 10 bag àti wọ́n mọ̀ donate 20 bag 30 bag 50 bag 100 bag 1000 bag tí wọ́n bá wá ń pín àwọn ráìsì ara àwọn ohun kan tí ò ní gbà tí é torí pé wọ́n yé jẹ́ pé èyí tó wà lé gan mi tí ìjẹ́fẹ́ tún jẹ́ bá ìfì kan fún ìyẹn là ń ṣe lájọ àbúrí lórí halal ẹlùmí ò ní ah, ẹ̀bẹ́ káwọn obìnrin máa jẹ́ láyé ànábì àwọn obìnrin tó lówó òsì wọ́n wà náà èèyàn lè jókòó ní yàrá ìdílé lọ ní à ṣẹ́rí ṣẹ́rí sí Islam mo fi fídẹ̀ ń dírí o ohun gangan lẹ̀sìn wà láì ẹwọ ayàtà tíìtì débẹ̀ òní bóyá lọ́bẹ̀ obìnrin ìdẹ̀kọ́ tọ́lọ̀ ní wà kọ́ọ̀nà sí ìlú ìkóníà nínú tẹ̀síìrì ẹjọ́ ẹgbẹ́ méjòkó ilé yìí ni ẹjọ́kó sí gbàtọ́lọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ lọ́lọ́ wọn ni wà tí ìnà zaka ẹ máa yọ kí lóbìnrin tó ń jókòó lé òbí yọ zaka yẹn lè má dùn tó láti ṣe wàhálà lórí ọ̀rọ̀ níta o àṣẹ kùránì kùránì máa káànà ọ̀pùnkà ní sí ìjà tọ́lọ̀ bá sọ̀rọ̀ kò yí ọ ní táìmù yẹn ni now I, I know one umu I may not know others I know the husband ọkọ ẹ̀ sọ fún mi pé in a month ó mọ̀ ń kọ́ àwọn èèyàn kúrà ó ní limited people not many people àwọn ò bí 100,000 ní mọ̀ ń rí ní every month pé ọ̀nà èèyàn bíi méjì bẹ́ẹ̀ mẹ́ta péré ló ń kọ́ ń kúrà ní online hafizor ṣé ń táwọn èèyàn sọ pé kò ṣe é jẹun gangan ah, people outside Nigeria are looking for people who will train them from Nigeria and they are paying them in dollars honestly tó nínú yàrá obìnrin ní ìpa owó sí ọkùnrin tó rìn lọ Kánò pọ̀tá tí ò pa ẹwà àwọn skii skii táwọn obìnrin ń kọ́ àwọn obìnrin ẹgbẹ́ wọn online some are making thousands ẹlòmíì make 300 400 per month teaching people skills skills tó jẹ́ pé they are skills ńláńlá kò dẹ̀ kúrò lójú kan nù yàrá so ìkúnná sọ́nà máa ń sọ̀rọ̀ pé agbóni ó ti yọ zàká tí ó sì wà pé ń zàká ṣẹ̀fẹ́ ńgbà yẹn táwọn sọ pé àwọn agro industry tóbìnrin bá ní poultry tó bá jókòó níbẹ̀ náà yóò máa ṣe which is true but nowadays we now see that it's beyond that báwo ṣàánú àjàrí mọ́ṣe wá ń kéfèrí mọ́ṣe wá ń kéfèrí ya sínbà náà wá ọ̀rẹ́dì gbẹ́jẹ́ ká tú àyà yìí àwọn àyà ìdílẹ̀ ṣàlá ṣe ká kọ̀ntínú ẹ̀ wàhálà lọ í fàlìyàkà wá kálìlì mọ̀mìnà just depend on Allah put your trust in Allah ájì 2013 mo lọ nínú aeroplane mo wá ń wo ṣéèkì tó ń ṣàlàyé nípa tàwákù when I came from hajj lórí tàwákù hútùbà bíi méje I think so ni mo ṣe tẹ̀léra wọn lórí tàwákù kagbára lọ́nà ó á bẹ̀rẹ̀ èyí tí mo fẹ́ sọ ní ti ìyàwó ànábì ìgbọ̀rọ̀ ọ̀hìn aléìsàlám àájá tí ànábì ìgbọ̀rọ̀ ọ̀hìn Aleesalam, tọ́lọ̀ ń pá lájẹ pé àtìyá àájá àtọmọ ọwọ́ Ismail lọ jù wọ́n sí inú kòtò ibi tí káàbà wà ní Mẹ́kà wáàbò rẹ́rìdì zárí tí wọ́n bá gbin nǹkan kan tí ò ní hù mẹ́ ilẹ̀ oko tí ò tún wá sómi omi dóró kan water skin àwọ̀ ẹ̀ràn ni wọ́n fi máa ṣe inú ẹ̀ nìkan ló gbé dání

ọkọ lóun lọ bí 100,000 ló transfer sákàntì ẹ̀ ráìsì wà ń lé ẹ̀wà ń bẹ ń bẹ gàrí ń bẹ tó lè máa fi rẹ̀ ń bẹ èlùbọ́ ń bẹ ẹran yín ẹ ti yán ẹ ti lo ẹ ti lo air fryer ló ti di tí ń kó kalẹ̀ yìí ó wà nù ilé gbogbo ẹ̀ ọkọ ń lọ ní 100,000 ò lè tó kó tún fowó sí i ìwà àti ájàrí kìrà yín wọn ra fọwọ́mọ̀ kò lè jẹ oúnjẹ tó wà léyìn tán tí ó tún kọ̀ mí ìpowó yẹn ò tó ṣé ìwà àti ájàrí jẹ jọra wàhálà lọ ìfàlìyàtọ̀wà kalmòmìnà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ó yìí ẹ̀ sínú àwọn mùtàwà kìlúnù àdúgbàrà lọ́lọ́ ẹgbẹ́ ara lé náírà of course of course ọ̀pọ̀lọpọ̀ yìí mi sọ pé everyone àdáadáa ṣe ìpáàtì ah, ni tó yàtọ̀ sí fanta táàmù jọjọ páàtì ni tó yàtọ̀ sí fanta ẹ tàbí alé náírà o ṣùgbọ́n lọ́rùn yẹn gbára àwọn tó wá mọ kéúdì ẹnu yí bá ṣe ṣe wá sí yóò kàn ju àdíìsì ni ẹnìkan tó wá kí ànábì lọ́sọ̀rọ̀ ànábì ràkúnmí rẹ̀ kọ́ ló ń fi lẹ̀ tá ló fi ṣó ló ń fọ́ lọ́n sọ ànábì rárá lọ́dé ràkúnrin mi rẹ̀ mọ́lẹ̀ ànábì ní tie your camel àwọn tí ò mọ̀ tí the messenger said tie your camel then depend on Allah we are tying our camel ìdí ògọ́dẹ̀ ànábì ní káì sóra kúmí mọ́lẹ̀ kẹwàá gbára lọ́lọ́ so àwọn owó tà ń béèrè yẹn àwọn kọ́kọ́ ń sóra kúmí wa mọ́lẹ̀ nìyẹn kú sanra rẹ jẹ́ ọlọ́mọjà wọ náà let us depend solely on Allah wa man yattaqillah yaj'al lahu makhraja wa yarzuqhu min haythu la yahtasib wa man yattaqillah yaj'al lahu min amrihi ìkìnnà yusra gbogbo ẹ̀yin ó mọ̀ tẹ́lẹ̀ àkùrá ní tí ó tó ní tẹ́lẹ̀ àtòrí mi ha ájù ogun yóò kàn máa wò báyìí kìí sì ṣojú ní ti yẹn ń jẹ ṣú gbóná ni lọ ṣe dáadáa kó jókòó ti ẹ ọmọ tí mú mú ni ò járí sí

wàlà nasbironna ala ma adaytumuna gbogbo ìnira tẹ́ rí ẹbí kan wá àwọ́ faradà á ní faradà lérí ẹ̀ ah! brọ́dà ẹ̀dẹ̀ ní ọkọ̀ mi lè ní ìbá jẹ́ òun ìgbà táwà yìí fẹ́ sí àgọ́ ń gbà yìí àwọn brọ́dà tó ń ṣe súnà yẹn lálàáfẹ́ àwọn wọ̀sọ́ọ̀pù yẹn sì ń níbo lẹ́sọ́ pé brọ́dà ẹjẹ́ àkíwà rí wọ́n ló wà ní UK wọ́dẹ̀ ló ti chase Canada láìláì ohun ah, ìbádẹ̀ fẹ́ pọ̀gbà yẹn kò súnà yẹn là ń wò àti owó ní ìdí nígbèsí ayé fún regret yẹn ẹwà rẹ̀ tó ń pè ní zaaki jẹ́ ń sọ yẹn ṣọ́ọ̀ṣì ló ti lọ donate owó tó gbọ́ níbo wọn ló ti donate owó ṣọ́ọ̀ṣì ìyá ìyàwó rẹ̀ Christian ìyá wọn ni wọ́n ń ṣèkórè ní ṣọ́ọ̀ṣì ọ̀wọ́n ṣe lọ́nchí ó wá lọ donate 10 million ní chọ́ọ̀chì wọ́n ni ah rúrẹ́ tó lè donate 10 million kó ń jẹ́ yàwó ẹ̀ ẹ̀mọ́ iye tóhun náà ti ní ọkọ tó wá fẹ́ kéde pé ò jẹun lọ́dọ̀ rẹ̀ ìró yẹn ló gbọ́ tó fi regret you if care is not taken ìmọ́nì tó ní tó fi fi ọkọ yẹn tí wọ́n ti kọ́ ọkọ rẹ̀ inshallah sọmọ àlìjẹ́nà wọ́n mọ̀ lè fayọ̀ ẹ̀rísì ní tó fi regret ẹgbọ́ o èmi ti fi etí ara mi gbọ́ lẹ́nu àwọn ohun kan kéé pé wọ́n wá sọ fún wọ́n wá ròyìn fún mi tí wọ́n ní àwọn ò lè jẹ́ kí ọmọ wọn ó fẹ́ brọ́dà báyìí láì gba máàm tó níkìní nígbà táwọn tẹ́ tí àwọn yẹn àwọn ṣe mistake ní táwọn ń gba Quran àwọn níkẹ̀ẹ́kan fáwọn ní Quran kí ni Quran pé yóò gba owó gidi òun máa sọ fún iye tó máa gbà ń sìn ní kí ló dẹ̀fà tó fi sọ bẹ́ẹ̀ ọkọ ẹ̀ fẹ́ yàwó kejì ìgbà tọ́pẹ́ wá fẹ́ yàwó kejì márùn tọ́pẹ́ fún yàwó bíi 300,000 oríṣìí mọ́ wá fa ìgbéyàwó yẹn gan ó wá ń dùn nígbà wọn tẹ́ẹ̀dẹ̀ fún nígbà yẹn ọmọ òun gbogbo wọn lòun máa train kí wọ́n má gbàgbé jẹgbẹ́ ó ti gbàgbọ́ gbàgbé ń pé tí mọ́nì lòun nígbà yẹn pẹ̀lú hadith tánàbí sallallahu alaihi sọ wípé aksarun nìká aksarun lèmọ́r aksarun aksarun barakatan àìsàrùn Ànábì ni, náà sùn yẹn gangan mo fẹ́ mú wá ṣùgbọ́n tó túmọ̀ sí ni pé èyí tó pọ̀ jù lálùbáríkà nínú ìgbéyàwó ó ní èyí tí ìnáwó rẹ̀ rọ ọkọ lọ́rùn jùlọ ìwáyà kan sọ pé àkọlù gan èyí tó kéré jù àtàrù nìta ìbárọ̀ká àìsàrù ìrúnà mọ́hùnà how come i call ẹ̀rọ̀pá àdísì ẹwà náà wé òyìnbó bá ń ká ẹbá rántí close

àìsàrò húnnà mòhúnà obìnrin tálùbákíríkà rẹ̀ pọ̀ jù ní èyí tí ìnáwó ta ná lé lórí yẹn tó rọrùn fún ọkọ jùlọ ṣẹ̀yìn wà àwọn brọ́dà fẹ́fẹ́fẹ́ gbà ẹgbẹ́ kí ló ní lọ́wọ́ ẹ ṣe ẹ̀dẹ̀ àlùbáríkà yẹn wá pọ̀ lónìí àbí ó ṣùgbọ́n ẹ̀yin wá sọ pé àwọn ọmọ yín ìnira lẹ́yìn tí wọ́n lọ fún what a contrast tí ọlọ́run kó ṣàánú wa o wọ́la na zìrán na ààbẹ̀ ìtùmù na gbogbo tí ẹ rí nira ẹfi àwọn òní farada ẹ̀yìn ẹlẹ́bọ wọ́n tún dá padà lọ ìfàlìyàtọ̀ wákàlì mòmìnà ẹjá agbára lọ́lọ́run wọ́n olóògùn làwọn náà ọlọ́run ṣàánú wa wàkọ́lá lẹ́dínà káfàrù lìrúsùlìhìm lánàkìrìjánẹ́kùn min ardina aó látẹ̀ọ̀dúnnà fi millatina fa'áwọ̀há iléhìm rọ́bùhùm lánàhùlìkánà zọ́ọ̀lìmí ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ kéfèrí sọ fáwọn òjíṣẹ́ wọn a lè yín jáde kó nù lílù wa ní ìsinsìn a lè ń kó lórí ilẹ̀ wa ilé ìmọ̀ sábà ṣẹlẹ̀ sí àwọn àfáà súnà tó bá pé bíbẹ́ fi bí wọ́n ń gbé kìí ṣèlú wọn bàbá wọn iṣẹ́ ọmọ ọ̀dọ̀ wá sí ẹ̀ lè jù á lẹ̀ ọkọ̀ lẹ̀wà pọ́n lọ lẹ́yìn a lè ọkọ̀ mẹ́rin a ó lẹ̀tẹ̀ òòdó nìyàn sí àbíkẹ́ padà sínú ẹ̀sìn àwọn fa'áwá ilé ìhìn rọ́bùn ọlọ́run wá ránṣẹ́ sáwọn òjíṣẹ́ yìí lánàá lè kánà zọ́ọ̀lì á pa gbogbo àwọn ẹlẹ́bọrun ọmọ wà lánàá kìnnánàkùn al'ardọ̀ mìíràn ẹ̀yìn gangan láwàá jẹ́ kẹ́ ẹ di ẹni tó nílẹ̀ lẹ́yìn a bá pa wọ́n rẹ́ ibùgbé wọn tí ní ó jẹ́ dálíkà liman kọ́ọ̀fà mẹ́kọ́ọ́mí wà fọ́ọ̀fà wàyí eléyìn ó máa bẹ fún gbogbo ẹni tí ń bẹ̀rù mẹ́kọ́ọ́mí ìdúró níwájú èmi ọlọ́run rojọ́ tó sì ń àlèwádù àlèwàáìdù àìdì yẹn fún ìyà nìyẹn tó ń bẹ̀rù ìlérí ọlọ́run àwọn ìlérí tó ṣe pé wò ó fi ìyà jẹ àwọn kèfèrí pòròpé wàstaftahu wa khaba kullu jabbarin anid Aya gbogbo ni múlá a jẹ́ pé 17 ni mò ń wò bí 27 lẹ́ẹ̀kan oló jẹ́ kí n lọ bẹ̀rẹ̀ bóyọ́lọ̀ ní ká gbọ́ àlàyé díẹ̀ lórí àwọn ìyẹn ni wàláì 17 mò ń wò máa rí pé 17 yẹn ò fẹ́ ní sílà tó bá ń tà ń sọ ọmọ mo fi nẹjá lọ bẹ̀rẹ̀ látẹ̀yìn wáò ẹjá bẹ̀bì lọ bẹ̀rẹ̀ sábìtù lọ alladhina amanu bil qawli sábìtì fil hayati dunya ọlọ́ọ̀bá àlékí ọlá yóò fún wọn ní ìdúró ṣinṣin àwọn tí wọ́n gbàgbọ́ lódodo pẹ̀lú ọ̀rọ̀ àsáábì tó rinlẹ̀ sílẹ̀ àyá ti dúníyà láyé wà fìlẹ̀ áàfihàn àti lọ́jọ́ ọ̀fẹ́ wàyòdílù lọ ìzọ́ọ̀lù mi gbogbo àwọn alábòsí àwọn ẹlẹ́bọ ọlọ́run sì wọ́n lọ́nà wọn ò ní rí nǹkan kan gidi wí wáyé fàálù lọ ọmọ tó wọ́n náà ní máa ṣe so pẹ̀lú ògùn ọlọ́run tó bá dìjókòó tí ń bọ̀ a ma tẹ̀síwájú nínú àlàyé ọ̀rọ̀ tí ṣéèkì pé mí mú wá pé ìsábìtù lọ ulẹ̀ nínú àmọ̀nù bèlè kọ́ọ̀lì sábìtù láyá ti dúní àfìláfíà mo sáwọ́ pàdé ayàyà ni mo ń wò bí 27 ọlọ́run ṣàánú wa ń bí ìbéèrè hóró kan láti àyígbà ẹjẹ́ mi lọ sí mi náà ṣàlá torí mo tún ní program kan rọ̀lẹ́ so kí lẹ gbà lérò pẹ̀lú wedding ìbéèrè wọn ni pé ṣó tọ́ súnà kí à ń ṣe wedding anniversary wọ́n ní kí lẹ gbà lérò pẹ̀lú ẹ ẹ fi Yorùbá ṣàlàyé fún mi tún mi gbé ẹ ṣé tún mi gbé yẹn pẹ̀lú tí wọ́n sọ ìwẹ́ ní abásíkì ṣe tún mi gbé ayẹyẹ ìdáwọ́ dùnú ìrántí ọjọ́ ta ṣègbéyàwó oní wedding anniversary tún mi gbé yẹn àwọn nàṣọ́rọ̀ ni ẹmu wa àwọn Pentecostal churches kìí àwọn Anglican Methodist Catholic African Church Orthodox no àwọn yẹn ni wọ́n gbà pé ìjọ tiwọn yìí ni ọmọlẹ́yìn Jésù tó bá lọ wà nù ìjọ míì tó wá darapọ̀ mọ́jọ wọn ìwà àtìyàwó rẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá tún gbéyàwó mi ṣe ó ṣe ìsàmì ìrìbọmi lọ́dọ̀ wọn ẹ wá ṣe ìgbéyàwó tuntun mo ti ráwọn ohun tó ṣe bẹ́ẹ̀ so díẹ̀ e, ká church ṣọ́ọ̀ṣì tí wọ́n lọ tẹ́lẹ̀ ni ó yàtọ̀ sí ṣọ́ọ̀ṣì ti bí kìí ṣe bráǹkì o àwọn ṣọ́ọ̀ṣì ń rí ẹ̀ṣẹ̀ṣẹ̀ dọ́mọ̀ ìjọ wọn ẹ wá sí ìgbéyàwó yìí ṣe àwọn èèyàn ń ṣe dáadáa mi wà mọ̀ bóyá tún kọ́mọ̀ mọ̀ táìmì kan wà ó kọ́mọ̀ so wọ́n wà á ṣègbéyàwó yẹn pásọ̀ blessing ogun ẹ̀wọ̀n yẹn ó ní tún mi gbé yìí àwọn èèyàn wá yà lò fún ayẹyẹ ìdáwọ́ dùnú ìrántí ọjọ́ tá a ṣègbéyàwó bí Yorùbá yẹn tá a tú sí yẹn ó ṣe dùn létí tó and sound harmless to the hearing It is not permissible in our religion. Or ká sọ ẹ pé kò sẹ́rí fún nínú ẹ̀sìn wa. A ò gbọ́ bí ànábì wa Muhammad ó ṣe ayẹyẹ ọjọ́ tó fi Aisha bó ṣe fẹ́ràn Aisha tó. Abubakar Umar Uthman Ali àwọn sọ̀hábà al-khulafa ar-rashidun nínú sọ̀hábà wà sọ̀hábà wàtàbíun wàl'a'imma àwọn àfá al'imam abu hanifa al'imam malik al'imam shafi'i al'imam ahmed bin ambal al'imam auza'i gbogbo wọn yẹ pápátá rahimahumullah rahmatan wasi'a tó fi wá dórí àwọn àfá àtẹ̀lé bùnúbáz ìfẹ̀ẹ́ní alàlìbáni àti ogun àwọn àfá àtàmà hábìzọ̀ òmùlà àwọn tó wà nílé láyé nù hábìzọ̀ òmùlà àwọn tó ti kú rọ́hìmọ̀ òmùlà àrígbọ́rí kìí ṣe àṣà mùsùlùmí ẹjá jìnà sí àwọn àṣà aláṣà tó dé ọ̀rọ̀ yẹn ló tún sún wa débi birthday ká ma ń ṣe ọjọ́ èmi gan ti kọ right up kan lórí birthday celebration kéèyàn bá ti béèrè question ẹ̀ lọ́ọ̀ mi ní platform mo máa ń rìn sẹ́ǹdì ẹ̀ ní ó wà nínú telegram wa i discuss it at length mẹ̀lúdì nàbí ọjọ́ bí ànàbí àtàwọn ọjọ́ bí yòókù at length ibẹ̀ mo sọ pé kò sẹ́ni tó ń ṣe birthday birthday là ń ṣe torí tí wọ́n bá bí ẹ ní déètì kan tó bá bọ́ sí monday ìjọ́ yẹn gangan ó lè jẹ́ friday ni ó bọ́ sí padà àwọn kan wá jù béèrè pé ṣe báwọn bí ń gbàwẹ̀ monday táwọn náà lè mọ́ gbàwẹ̀ níjọ́ tí wọ́n bí wọn mo ní gbogbo monday lànà bí ń gbàwẹ̀ ọ̀dà tí wọ́n bá fẹ́ mọ́ gbàwẹ̀ ní gbogbo ọjọ́ tí wọ́n bí ọ lọ bọ́ sí saturday lẹ́bìnrin mọ́ gbàwẹ̀ ní saturday <laughs> àbó lọ bọ́ sí jímọ̀ àbọ́jọ́ tí wọ́n bí ọdẹ́ ìtì ẹ̀ lọ bọ́ sọ́jọ́ ọdún <laughs> ó dẹ̀ torí ó fẹ́ kọ́ṣẹ́ àná bí àwẹ̀ ló fẹ́ mọ́ ìgbà ṣe ó gbàwẹ̀ mẹ́ bídí àwò ló kọ méjì sà sọ́gbọ́n tí ẹ̀ fẹ́ rí já sí ẹ jẹ́ ká jìnà sí àwọn ibi tán ti ní àmọ́ dáwọ̀ ọdún la parí iléyá ìtúnu àwọ̀ àtàwọn nǹkan míì táwọn àfá ò sọ pé rárá ìtọ́ tí mo kọ̀ yìí ó ṣàlàyé díẹ̀ nù túfà àtúnfà tí ààrẹ yìí nípa ìkómọ nípa àwọn nǹkan kọ̀ọ̀kan táà lè ṣe wà límọ̀ ọlọ́run kún ràn wá lọ́wọ́ èépa àrínú súnà táwọn sàábé máa ń ṣe wà límọ̀ tí wọ́n fi oúnjẹ wá bá mi jẹun àrí bá dé mẹ́ ṣùgbọ́n a rí pé ní wọ́n bá ké kùrán kìí ṣe pé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ á kùrán tán nìkan wọ́n ń tìláwà wọ́n á parí jísù kan ẹ̀yìn ẹ̀ wá bá mi jẹun mo tìláwà jísù kan o tó parí jísù méjì jísù míì ó di méjì ẹjọ́ mo padìyẹ o ẹwà bá mi jẹ́ o o wá sí láwà kùránù dídì kọ́tán mo pa mọ̀ọ́lú o pé ọlọ́run mo dúpẹ́ o pé èmi wà lára àwọn tó ti láwà kùránù ìyẹn la rí tó gba àwọn tó ń ṣe bá dè yẹn ẹ lọ mọ bí wọ́n ṣe ń ka kùránù kàkà tẹ́ fi mọ wá ṣe bá dè ẹ mọ́ ṣe wà nímọ̀ pé yìí náà ké kùránù ẹ mọ́ fi ìyẹn la rí nu súnà ẹ mọ́ fún wa lóúnjẹ fún yẹn ẹ pè wá fún tọjọ́ ìbí ẹ̀rìkẹ́ yóò jẹ́ kí yẹn ló jẹ́ kó kálukú mọ kùrán ká ẹlẹ́ẹ̀kejì yóò jẹ́ ká mọ̀ ṣe tìláwà competition then o pé 60 years láyé ọdún tánà bí sọ pé sallallahu alaihi wasallam pé mùsùlùmí tó bá ti pé 60 years pé ọlọ́run ní òun ti fún ọ lásìkò lọ wọ ọ̀nà lẹ́yìn ọlọ́run àà tó wò ti fún ọ tó tó ogún ọdún lọ́nà mẹ́ta lẹ́yìn rẹ̀ ó tún ṣe bọ́ abàtà ah, nananana kò ń ti jàrí ẹ̀ títí ààrẹ lẹ́lòmí ọ̀ àmọ́ celebrate níbi tó ti wá ń celebrate yẹn gangan wọ́n pè léré wọ́n ó mú tí àwọn aṣẹ́wó tún wá bẹ̀ so yí àyẹ gangan ló bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ìsìnkú no àwọn brothers ní kódà pé àwọn brothers wọ́n mọ̀ wá ké Kùránì wọ́n ṣe tìláwà bẹ̀ wọ́n náà kéjà àwọn ìlànà ọ̀tá tí yíta ń sọ ìyá ní ẹ̀dọ́mọ́ bí ṣe wàlímọ̀ tìláwà ìyẹ́ láàrí ṣebí tọ́lọ̀ ń sọ ní pé làkọ́dí káàmà lákún sí ìrọ̀sí lílá ìṣúwà fún hasana ètà ìṣe kò sínú ìṣúwà ànábì ètà ìṣe kò sínú àwòkọ́ṣe tànábì bákdé ṣùgbọ́n àwòkọ́ṣe tànábì àti tàún sọ àbàlá ń ṣe kí ni lásọ yẹn ẹ jẹ́ ká ṣe ìyẹn tó bá brọ́dà yẹn mi lọ ní àní sísà yẹn mi lọ ní àní gbogbo gbàdúrà ṣe jù láwà tó ní ó sàtún pé wá pé ká wá jẹun ìwọ náà máa ń sánà súnà tá a sánà tá ń fàlàwó ajírù ha wà ajírù mọ̀nà àmìlà bí ha ṣé tiye tó bá dá alẹ̀ káwọn èèyàn tó ń tẹ̀lé gbogbo àwọn tó ń ṣe lẹ́yìn ti ẹ̀yẹn iye ládàá tọ́lọ̀ fún wọn ni wọ́n tó máa fún wọn láì ní ti dín wọn kù ìyẹn ní kẹjẹ́ ká ṣe ọlọ́nkan rà ẹlọ́mọ béèrè láwọn àfáà súnà wo làwọn èèyàn tí ìmọ̀ pátìsì ìlú ìtí mo fẹ́ bẹ̀rẹ̀ àwọn àfáà ní wà gbọ́ ní márùn súnà báyìí wà súnà báyìí wà bá wa bẹ̀rẹ̀ èwo làwọn sàábé ń ṣe tẹ́lẹ̀ òtí ìṣe àà ó pọ̀ sàábé kan ṣe báyìí wọ́n náà súnà gidi lọ dálẹ̀ àwọn èèyàn tó mọ́ kọ́ ṣe mọ́rùgbó díẹ̀ lọ́nkún ràn wá lọ́wọ́ yẹ́ ni mo tún wá sí <laughs> báwo ti ti lùdí òní jẹ́ wa tó tó lù ní lórí ilé ó yá to do what okay Thank you. Walking challenge. Can you please expatiate? What do you, what do you mean by walking challenge? Ten people. Okay? Okay, walking along the way. Okay. Yes, mo brother kan máa post a walking challenge. Yeah. Yes yes yes láti encourage wa láti wà láti wà fb kí lówó yẹn wà fún kò yé mi kí báwo a ní walking challenge a mẹ́wàá kan pé lára àárọ̀ àmọ́ ìrìn wá kìlómítà right? níbo lówó tí wá bọ̀ òkè Òkè kí àtó jọ ìgbúpa àwọn tó rí ìyẹn máa sọ bí 20 pounds. Yàá bí. Ẹ kí wá ní owó bá bí wọlé ìrìnkú lọ́dún ìṣẹ̀lẹ̀. No, it's not gambling. It's uh, to be gambling ní wípé tó ẹgbẹ́ wọ́n ti sí and so far, you know gambling is something like betting a chance game of chance oríyẹ òṣè game of chance not but prophet wà bẹ́ẹ̀ ni pé kí wọ́n owó yẹn ọkọ̀ mẹ́wùú ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta ẹjẹ́ kí mú dára because gambling gambling ní tẹ́tẹ́ ó ní àwọn features táwọn afá àtọ́bátìmọ̀ ti gambling ní àwọn míì wà kìí ṣe gambling ó kàn jọ gambling wọ́n lọ fi sí abẹ́ tó sọ gambling bí ewọ̀ látàkùlù àmúwálẹ̀kùn bẹ́yìnà kùnlẹ̀ bá fi wọn ò ní gbé lé lórí bọ̀wọ́ sọ pé haram náà because torí pé jíjẹ dúkìá rẹ̀ nígbà ní ọ̀dà ìní wà ọ̀dà náà ní kàmàkàmàbẹ̀ bẹ́ẹ̀sì ẹ̀ gbogbo àwọn kìnnìwọ̀n yẹn so but ẹjẹ́ jẹ́ later you uh, I will look at it. Ẹjẹ́ mo ní program náà rọ̀lẹ̀. Thank you very much. Jazakumullahu, okay, àwọn ọmọkùnrin gan wà ní. Jazakumullahu khairan.

láì kúrò lójú kan èèyàn lè gbà láàdá kéè bá ti ro aburú yẹn kéè wá rò pé òun ò ní ṣe yẹn torí pé ọkàn mo kàn mú yẹn wá láti attract attention wa ni wọ́n mọ̀ súnmi àkọlùkù kọlùbà ńlá àyìnàwó ìyàjà kọlùbà wọn ò dédé ṣe ọkàn dédé láwá ní kọlùkù tí ò dúró sójú kan mọ́kànwọ́ ẹ̀ṣẹ́ dúró sójú kan ní aburú máa ń wá ṣàgbé yóò há sí gbogbo bí ilá táyà yìí sáàbà dé níta ní irú aburú kéke kákàmọ̀ ṣe ìṣẹ̀ ìdáadáa bẹ́ẹ̀ kámọ̀mọ̀ ní azmo lórí ẹ̀ yẹn pé kámọ̀mọ̀ pẹ̀lú bá fẹ́ ṣe aburú sábàtí wá ní azmo yẹn pé màá ṣe tún ṣe ìdí pé ó ṣe dáadáa lọ́wọ́ àmọ̀lẹ́kọ̀ So changing your evil decision in your mind to good Or get me here I will not give it again. Will make the Malaika to write a reward for you that you obtained a decision to commit sin for a better one. Or you are taking a decision you are no more doing it. You will be rewarded for doing that. Is it clear? الله مجعل هذا والله تعالى عليه السلام عليكم ورحمة الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله Thank you.